iṣẹ́ yá iṣẹ́ yá super eagle iṣẹ́ yá super eagle iṣẹ́ máa yá o ẹ wo <laughs> ẹ mọ̀ kí n fi bẹ́ẹ̀ borí kan ó yìí o ní kọ́ àwọn super eagles bẹ̀rẹ̀ sí ń kọ fúnra wọn ọmọ ilẹ̀ nàìjíríà náà bẹ̀rẹ̀ sí ń kọ fún wọn látàrí kíni nígbà tí wọ́n jọ́sọ́ tuntun jọ́sọ́ sí o ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ sí ń rò wípé à orílẹ̀-èdè ghana lágbàtà owó ìyá àjà gangan o àmọ́ hey nígbà tó rí bá wa máa bá wa ṣe báyìí ló kàn fún wa ní cameroon ní ló bá di pé hey ẹ wò ó lọ́jọ́ sátidé tí ń bọ̀ ilá máa wọ ìyá àjà o ìyẹn ní round of sixteen cameroon àwọn èyí ìyẹn lá máa bá padà dà lá máa bá já dáadáa o ló ti náà bẹ̀rẹ̀ sí pẹ́ra wọn pé ah, iṣẹ́ mọ́ lògùn ṣẹ́ o wọ́n ní múra sísẹ̀ yín super eagle ee eh, bí abarẹ́ ní fẹ̀yìntì nítorí pé kí ni o bọ́ọ̀lù ẹ̀ báyìí là ń rí bàbá ní ah, ẹ wo àwọn agbẹ́gẹ̀lẹ́ ọlọ́run náà sáà ni o gbogbo ẹ gbogbo ẹ sá ẹ wo ẹ máa jẹ́ kí ni ẹ máa láǹfààní o láti máa ṣe kí ni láti máa gbọ́ bó ṣe ń lọ bó ṣe ń rí yóò ṣe ń ṣẹlẹ̀ gangan o ìyẹn ní orílẹ̀-èdè Egypt ẹ wo gbogbo ẹ gbogbo ẹ bó bá yẹ ṣẹlẹ̀ gbogbo round of sixteen náà òun lá máa ṣe lá máa ṣe kí ni lá máa jayin sí bó ṣe múlé tira wọn bó ṣe mọ kojú ara wọn bó ṣe mọ fúnra wọn jẹ́ dáadáa oh all right na jẹ́ jayin tó Nations Cup special eh, edition òun là ń wo òun náà ló dé báyìí báyìí lákòókò tá a wà yìí kí lẹ́yìn ṣe o ń gbọ́ lẹ́yìn wà ẹ̀yìn gbọ́ láti ẹ̀ka yín mọ́ná tí ó rẹ̀ bá rẹ̀ sẹ̀ lẹ́yìn tí wọ́n abẹ́yìn wò nulẹ̀ ẹ̀kẹ́sẹ̀sẹ̀ ìtẹ́bù yín lẹ́yìn ṣe gbádùn ẹ̀ dáadáa gbogbo ẹ gbogbo àdúrà wọn náà ni pé iṣẹ́ ajé èyí tá a bá lọ káàkiri lónìí ọlọ́run ọba mi yóò fi àǹfààní àti ọ̀rọ̀ àti ajé gbogbo ẹ̀ náà ni yóò bùgbàjẹ́ o gbogbo ìtàn ṣe làálàá wa àdúrà wa ni pé kò ní já sasán lágbára ọlọ́run ẹ̀yẹ sún síwájú táwa náà sún síwájú ẹ̀kọ́ lórí sunbí bá a ṣe ń ṣe náà nìyẹn àwọn máa lọ síwájú ẹ̀yin náà ẹ̀ sì mọ̀ lọ síwájú torí pé gbogbo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá nítorí pé ọlọ́run ọba ẹ̀ òun náà láfẹ̀yìntì o dìmùsọ́dún pìtẹ́tà lórúkọ tèmi ọlámilẹ́kan hod ẹ wo lónìí á fún dáadáa o ìròyìn akọwọlé bíbà ó gbóná fẹ́lifẹ́li ẹ wo eh, bẹ́ẹ̀ kan bá fọwọ́ kan báyìí yóò mọ̀ jò lọ́wọ́ ni àwọn tó bá yẹ pé àríyáńká sí ìfúga ìdìmọ̀ ká máa yege ni àfi gbàmú dáadáa all right now ẹ jẹ́ ń jù ú lẹ́wọ́ pàdé mi ọ̀rẹ́ mi èèyàn mi náà wà ń bíbà tá a máa jù síra wọn sss òun náà ó ń bẹ́ẹ̀ agodo dáadáa bẹ́ẹ̀ ni ẹ sọ fólókó wípé kó tètè dé látoko bẹ́ẹ̀ ni ẹ sọ fólódò wípé tó bá ti dé látodò kó mú kalẹ̀ towó kó mú kalẹ̀ tọmọ àní ẹ sọ fẹ́ni tí ń kàwé lọ́wọ́ pé kó ṣe sùúrù kó farabalẹ̀ gbọ́ àwọn àjàbalẹ̀ èyí tó ń dé sí yín láti ilé iṣẹ́ tẹlifíṣàn Orísun bíbá yìí láti jẹ́ kẹ́ mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí pápá káàkiri àgbáńlá ayé bó ti ẹ̀sìn jẹ́ wípé eléyìí tá ń ṣe gangan ní special edition ti AFCON èyí tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà ẹyẹ kì í fọwọ́ kan fò tá a bá ti ń fò sọ́tún lọ́ba máa fò sósì agbọ́dọ̀ já yín tó agbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ àní tí orílẹ̀-èdè nàìjíríà bá ṣubú sọ́wọ́ madagascar ìyẹn ò túmọ̀ sí pé a tún máa ṣubú sọ́wọ́ cameroon àwọn ikọ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti pèrè gédé sí ikọ̀ ikọ̀ kò mẹ́sẹ̀ yọ èyí tó máa ṣẹlẹ̀ báyìí báyìí tó máa máa wáyé tó máa máa bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ ó máa ta lẹ́nu yé pàrípà zambori gbogbo ànító ohun ti bẹ́ẹ̀ náà àṣé Messi kò ní rí ife ẹ̀yẹ yẹn kò ní rí ìgbà ife ẹ̀yẹ wo ni àní ẹ̀yẹ jókòó ẹmú kalẹ̀ tó wẹ́ ẹmú tọmọsẹ̀ gbogbo ẹ̀ la máa já yín torí wípé wọ́n ti fi etí kíni wọ́n ti fi ojú wọn gbolẹ̀ wọ́n ti fi ẹnu wọn gbolẹ̀ lánìí ayò méjì sódò àwọn wo ló fi ẹnu wọn gbolẹ̀ àní ẹ farabalẹ̀ àní ẹ farabalẹ̀ ẹ má gbé bọ́dì ẹ gbé bọ́dì yín dúró ẹ má gbé bọ́dì yín bọ́ síbi kankan torí wípé successful super striker Kọ́sìm Fáfúnmi yẹn náà túnre a máa já yín tán lóní rọ̀bá jì gan a máa sọ bó ṣe ń ṣẹlẹ̀ fún yín lórí pápá káàkiri àgbáńlá ayé máa júlẹ̀ ká máa mú ní kọ̀ọ̀kan èdè èjì. Mm, all right now ẹ wo ẹja máa júlẹ̀ o ó di pé kíni ẹ mọ mutí ẹ mọ gan ẹ mọ ẹ yẹ sáré ṣe báyìí kí n sáré ta fi yín kí n sáré jù fún yín bó ṣe jókòó ti pọ́n ìyẹn ní round of sixteen bó ṣe mọ̀ kojú ara wọn ẹ wo ilé-èdè Egypt gangan gangan o àwọn fúnra tó jẹ́ pé àwọn ló ṣe agbátẹrù eré ìdárayá yìí dàda ló jẹ́ pé àwọn náà ló máa ṣe kíni ló máa gbàlejò ikọ̀ South Africa ló máa bá wọn wà yájà dáadáa o nígbà tó ilé-èdè Nàìjíríà ilé-ègùn ṣe ọ̀rọ̀gùn ṣe ẹ̀gùn tún ṣètàn mọ́ nítorí pé àtẹ̀ ti mọ̀ dáadáa kì í sọ̀rọ̀ yìí mọ́ ẹ̀ dára ti mọ̀ gẹ́gẹ́ Cameroon hàn nígbà tí Ghana yóò máa kojú kọ ìyẹn ti Tunisia nígbà tí Madagascar àwọn tó lù wá wọn máa kọlu DR Congo dáadáa náà ni ó ọ̀rọ̀ ẹ̀sán jẹ́ ṣẹ́gẹ́ Uganda yóò máa kojú ikọ̀ Senegal báyìí jókòó náà ni ẹ̀jẹ̀ fún yín tán yẹn má ṣe kí ni Morocco yóò máa kojú ikọ̀ Benin Republic nígbà tí Mali àwọn yóò máa kojú ikọ̀ Ivory Coast báyìí jókòó ìyẹn ni round of sixteen náà nìyẹn o bóyá máa jẹ́ lọ́dọ̀ tí èwo kan ló ta ilé èwo ló lágbára jù láàrin gbogbo àwọn ìyẹn ti round of sixteen yìí bẹ́ẹ̀ ni tí gbogbo ẹ bá ta yẹ́rìyẹ́rì lẹ́nu tó tún lágbára tó lákàkì ṣùgbọ́n mo mọ̀ wípé èyí tó kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà ni nàìjíríà tó máa kojú cameroon yéé paripa ẹ má gbàgbé wípé cameroon òun gangan nìkọ̀ tí a jẹ́ ìdíje ayé afcon náà èyí tó wà lọ́wọ́ ẹ̀ báyìí báyìí mo ní ẹjẹ́ máa sọ fún yín kẹ́ ẹ máa mọ̀ kẹ́ ẹ máa bó ṣe ń ṣẹlẹ̀ ẹjẹ́ máa já yín sí kẹ́ ẹ máa mọ̀ bó ṣe ń lọ èmi ò ní lọ ibi tó ń lọ yẹn ibi tẹ́mi máa gbà torí wípé gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí náà ni lórí pápá Orísun àní ẹjẹ́ ń já yín sí èyí àmà ó ti sọ̀rọ̀ ó ní ẹ má fẹnu àbùkù kan ní Ọbalógun ó ní kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe ṣùgbọ́n téèyàn bá ṣe àṣìṣe dandan ni kó ṣe kíni kó ṣe àtúnṣe lórí àṣìṣe ẹ̀ ní Ọbalógun kò wọ́wú náà kírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá à kojú Madagascar kírú ìṣẹ̀lẹ̀ náà kó ṣẹlẹ̀ ṣùgbọ́n wáyé bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jèbùrẹ́ torí pé kí ni ee eh, eh, ẹ má jẹ́ ń lọ síbẹ̀ ó wá sọ pé ká jáwé gbégbé ká fílẹ̀ ká jẹ́ kó máa ṣe kí ni kó máa ṣe tiẹ̀ lọ ó jáwé oríjì ká foríjì Liam Balógun ta lẹni tó ń sọ bẹ́ẹ̀ ẹ̀yàmá ìyẹn ọlá lọ́wọ́ dẹ̀yìn mú fún orílẹ̀-èdè nàìjíríà nígbà kan òun náà ló ṣe kínni ló ń sọ wípé leon balógun máa padà dé lákínlákìn ó máa padà dé lákọlákọ torí wípé ọmọ akọni kò gbúdọ̀ sójò torí kì í sọmọ ojo ọmọ akínni leon balógun náà ti wá ń fi ọwọ́ sọ̀yà wípé tóun bá padà sórí pápá òun á sapásagbára òun àṣìṣe tó ti ṣẹlẹ̀ òun á gbìyànjú àti ṣàtúnṣe lórí all right now tóun náà bá gbìyànjú láti fi àṣìṣe yẹn sẹ́yìn bí gbàtẹ́gùn fi sọ ó dáa bẹ́ẹ̀ o àmọ́ ẹ jẹ́ kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ tún jẹ́ kí ti ń jáyín tán ṣe mọ̀ wípé orílẹ̀-èdè Cameroon tá a máa kojú wọn dáadáa ṣe é rántí pé ẹ̀ márùn-ún làwọn èyí máa ti gba AFCON yìí dáadáa ṣe é sì mọ̀ pé wọn ní wà ló wà lọ́wọ́lọ́wọ́ tá a gbà yìí rí pé àwọn gangan ló ń lò lọ́wọ́ àwọn ní fi ń momi o ló bá di pé ṣe é rántí pé orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn nínú AFCON yìí ẹ̀mẹ́ta péré òun náà láì gbà o nígbà tó wá di pé a tún máa kojú ara báyìí ee tí ṣeé ṣe o láti lọ sí Russia twenty eighteen orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mú Cameroon wọ́n lù wọ́n bíi tá bẹ̀yìn dáadáa o wọ́n yẹ mẹ́rin èso do òun ló lù wọ́n dáadáa àmọ́ nígbà tó orílẹ̀-èdè Nàìjíríà tó ń takò sọ ìyẹn lọ ìyẹn sí South Africa gangan wọ́n pàdé ara wọn ẹ má bínú ẹnu mi àgbò ní Cameroon gangan ọmọ ọmọ ẹyẹ kọ̀ọ̀kan làwọn méjèèjì gbá o ee sẹ́rù nǹkan tó ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn ọmọ ikọ̀ Super Eagles wọ́n ti sọ̀rọ̀ o ìgbẹ́ wo ẹ̀ á ṣègìyàn dáadáa ìyẹn fún ikọ̀ super eagle nígbà tá a bá pàdé ara wọn dáadáa ọ̀rẹ́ náà ẹja dọ́gẹ́ lọ́hùn tá a bá padà dé ẹ wo ètò ẹ special nation call special torí sun tẹlifíṣàn ó tẹ̀síwájú à ń padà bọ̀.